Hi there, good morning, good afternoon, and good evening to you. That actually depends on where you are right now watching me from. God bless you. Welcome once again to this platform. Yes, you know what we do here. We give you update of what is actually flying around the space on social media. We come here, we give you analysis of those things. So thank you for joining me once again. Yeah, it is no more uh, a news that um, Donald Trump has been declared the winner of uh, United States of America election. And you know, before this particular election, a lot of Africans, a lot of Nigerians are uh, already uh, disturbed about what's actually coming out from the campaign of uh, Donald Trump, and that especially about the utterance of uh, that the border will be shut and all the illegal immigrants will be sent back to their countries. And you know, a lot of people, e, especially Africans, they are worried uh, with that particular statement. And now that Donald Trump uh, has won the election, now what is the next thing to do? And what are, what are the steps to take by people that are concerned? And I think that is why God is sent prophet, prophets, Shagun Adebayo, to everyone that is concerned what they should do. God has spoken to him And in this particular uh, message to all Nigerians, all Africans are involved, uh, that are concerned about this, that God has given them uh, a kind of uh, soft landing, a kind of solution to the uh, uh, to the next president that is coming up, that is Donald Trump. Now, our prophet Olusegun is going to give unto us the message from God Almighty as touching Donald Trump tenor. and what Donald Trump himself should do because that is a particular message to Donald Trump himself. And also, message has come again to um, President Bola Ahmed Tinubu about what is going to happen and what they should do right now. And he also urged people that surround um, President Bola Ahmed Tinubu to pray for him because God has not instructed him to pray for Bola Ametinobu, said by uh, Prophet Olusegun um, uh, Adebayo. And also, uh, message also came for um, Oni of Ife, Oba Enitan Adeyeye, Babatunde Ogunwusi, about what is going to happen and what Oni of should do right now about this particular. So these are the things that we'll be hearing in this particular chat. That uh, message from the pulpit of um, uh, Prophet Olusegun Adebayo. So guys, let us all go there and listen to all these messages from Prophet Olusegun Adebayo. So thank you guys. God bless you. ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè. Some things are about to happen in this nation. Tó dẹ̀ ní ewu. And they are dangerous. jẹ́ kó ní kálukú máa gbàdúrà. Please let each and every one of us be prayerful. Àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Some things are about to happen. Àrán mi pé kí n gbàdúrà fún yìí. I'm not sent to pray for your president. àrán mi. I'm not asked to do that. I'm not sent to do that. Bẹ̀tà mú mi rí i pé wọ́n fẹ́ mí. Or I'm made to see that they want to shake him. <laughs> Wọ́n fẹ́ mí gan. They want to shake him seriously. Tí ò bá ṣọ́ra. If care is not taken. Ọlọ́run má jẹ́ kán kán jubilate bọ́n ṣe jubilate lórí eh, Babangida lórí alọ́mọ bọ́n ṣe jubilate lórí àbàṣà. I pray that people will not celebrate and jubilate the way they celebrated and jubilated over Abacha. Ṣùgbọ́n gbogbo ènìyàn ẹ máa gbàdúrà. But let everyone be praying. Àwọn tó wà ní Abuja kan gbàdúrà. Those in Abuja they should pray. Àwọn tó wà ní ilẹ̀ Haúsá kan gbàdúrà. Those in the northern part of the country should pray. Àwọn tó wà nílẹ̀ Igbo Niger Delta kan gbàdúrà. Those in the east in the Niger Delta area should pray. Àwọn tó bá ń jẹ lábẹ́ ìjọba ẹ̀ ni kó lọ máa gbàdúrà. And those that are eating under this government should go and pray for the government. Torí mi ò jẹ lábẹ́ ìjọba Tinubu. Because I'm not eating under Tinubu's government. Abẹ́ ìjọba Ọlọ́run lèmi ti ń jẹ. I'm eating under the government of God. Kàn gbàdúrà o. They should pray. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. I won't say more than that. Olúwa sọ fún mi. The Lord told me. Mo yẹ fẹ́ sọ tọ́lọ́run sọ fún mi báyìí. Now I want to say what God told me now. Nípa Trump concerning Trump. Mo sọ fún yín bí. I told you here. Eh. Póun ló máa wọlé. That's going to win. Ó dẹ̀ wọlé báyìí. He has won the election. Praise the Lord. Hallelujah. Kí ló tó kù? Kí ló tó fẹ́ count? Ṣùgbọ́n kí gbogbo àwọn ìran ènìyàn dúdú. But let every black praise. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà tẹ́ jẹ́ ènìyàn dúdú. Those that are in America that are black. Èní ọ̀la. ọ̀túnla ẹni tó bá létí kó gbọ́ nínú yín. today tomorrow and two days to this time whoever has ears you hear. olúwa sọ fún mi pé kẹ́ ẹ béèrè fún ìwàláàyè òun tó lè mú kẹ́ ẹ rí ti yín ṣe. the lord said you should ask for his own existence that will allow you to be able to get your own. torí àwọn èèyàn ò jẹ́ ń gbádùn. Those people do not allow me to rest. Bí wọ́n ti ń káàtì yẹn náà ń pè mí pé bàbá ẹ máa bá wa gbàdúrà o Trump ló ń lídìí o gbọ́dọ̀ lídìí o gbọ́dọ̀ lídìí o. As they are counting they are calling that Trump is leading Trump is leading he must not lead. Èèyàn mi àtúpẹ̀ ẹ̀ ló bàbá ẹjọ́ o mi ti gbà pẹ́pẹ́ lu o. Most people will just call and disturb me with calls. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Kí ni lé wa kiri gan? Why he was chasing us? Why are we running about? Kí ló tó lé wa kiri? God is chasing us that we are running about. Ọlọ́run ò lé wa kiri àwa là ń kiri. God is not chasing us we are the one roaming about. Kí gbogbo yín pátá. Let everyone in oversee. Ìwàláàyè Ọlọ́run. Pray for the existence of God. Tó lè mú kẹ́rí ti yín ṣe. That will make you to execute and get your own. Ìwàláàyè Ọlọ́run tí ibi ò fi ṣẹlẹ̀ sí yín. Existence of God allow evil to happen to you. Tó bá wọlé títí ó fi parí ìjọba ẹ̀. That will not allow you to experience any evil till he finish his tenure. Olúwa ní kẹ́ ẹ máa gbàdúrà fún ìwàláyé yẹn. The Lord said you should pray for his existence. Ẹ máa gbà ẹ má fi ṣeré o. Pray don't joke with it. Èní, ọ̀la, ọ̀túnla. Today, tomorrow and three days to this time. Ọjọ́ mẹ́rin ni kẹ́ fi gbàdúrà yẹn. Pray for four days. Ẹni tó bá gbàgbọ́ Ọlọ́run nínú tó bá tẹ̀lé ohun Olúwa yìí. Whoever will follow this voice of God yóò fi ògo fún Ọlọ́run. will give glory to God. Ìyẹn kọjá lọ bẹ́ẹ̀. Don't pass by. Ṣùgbọ́n wọ́n kọ́ fàdúrà ràn lọ́wọ́. But they should pray for him. Ogun ẹ̀yìn kan máa jà One battle is going to fight him from behind. <laughs> láti ìta sí inú amẹ́ríkà. from in from outside into America. ogun ẹ̀yìn. ogun ẹ̀yìn. from behind. ogun ẹ̀yìn. one from behind. bí mo dẹ̀ ṣe rógun yẹn. and the way the Lord showed me that battle. àwọn tó jálágbára bíi rẹ̀ máa fẹ́ bàjá. Those that are powerful like him, they want to fight him. Tí wọ́n jọ ń rẹ́rìn-ín síra wọn, ẹ̀kọ́ tí mo sọ sílẹ̀ o. laughing with each other, write it down. Àwọn tó jálágbára bíi rẹ̀. Those that are powerful like him. Wọ́n máa fẹ́ bàjá. They want to fight him. Ìjà yẹn dẹ̀ máa le. And that fire to be serious. Ẹ kàn gbàdúrà fún pé kó má bà lọ nínú ìjà yẹn. Pray that he will not go without battle. Kò tí ì ikú o. He has not escaped death. Ikú ṣì ń wá kiri o. still have time. máa fàdúrà ràn lọ́wọ́. pray for him. ìyẹn kọjá lọ bẹ́ẹ̀. and that one passed by. a gbàdúrà. we are going to pray. a gbàdúrà. we are going to pray. kábíyèsí ọba yẹyẹ. Uh, king yẹyẹ. lọ wà ní ìyẹ̀wù fún ọjọ́ mẹ́ta. who have been in isolation for about three days. pa ibi dà. The Lord transform every evil. So ibi dire. Turn evil to goodness. Ọba yẹyẹ. Just King Yeye. Pa ibi Lord, transform every evil. Sọ ibi dire o. Turn evil to goodness. Sọ ibi dire o. Turn evil to goodness. Kábíyèsí ọba Ifẹ̀. The king of Ifelan. This voice of God is directed to you. God has directed me to you. Don't call me or send aṣàbí to me. Just follow suit, follow the voice of God. Lórúkọ Jésù àdúrà wa gbà. In the name of Jesus Christ, our prayer is answered. Ẹ ṣàmì. We better amen. Ẹ jọ àwọn kan ń pè mí wọ́n send the text sí mi. Some people called and they sent me text.